Ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Galatia. Galatia orí kìíní. Èmi Pọ́ọ̀lù kìí ṣe ènìyàn ni ó pè mí láti jẹ́ àpọ́stélì. N kò sì ti ọ̀dọ̀ ènìyàn gba ìpè. Jésù Kristi àti Ọlọ́run Bàbá tí ó jí Jésù dìde ni ó pè mí. Èmi àti gbogbo arákùnrin tí ó wà lọ́dọ̀ mi ni à ń kọ ìwé yìí sí àwọn ìjọ Galatia. Kí oore ọ̀fẹ́ àti àlàáfíà Ọlọ́run. Bàbá wa wà pẹ̀lú yín àti ti olúwa jésù kristi ẹni tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò lọ́wọ́ ayé wa burúkú yìí gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run bàbá wa ẹni tí ògo yẹ fún láé àti láéláé àmín ẹnu yà mí pé ẹ ti kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín nípa oore ọ̀fẹ́ kristi ẹ ti yára yí padà sí ìyìnrere mìíràn kò sí ìyìnrere mìíràn ju pé àwọn kan wà tí wọ́n ń yọ yín lẹ́nu tí wọ́n fẹ́ yí ìyìn rere Kristi padà ṣùgbọ́n bí àwa fúnra wa tàbí áńgẹ́lì láti ọ̀run bá wàásù ìyìn rere mìíràn yàtọ̀ sí èyí tí a ti wàásù fún yín kí olúwa rẹ di ẹni ègbé gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ mo tún wí nísinsìnyí pé bí ẹnikẹ́ni bá wàásù ìyìn rere mìíràn fún yín yàtọ̀ sí èyí tí ẹ gbà kí olúwa rẹ di ẹni ègbé ṣé ojú rere ènìyàn ni mò ń wá nísinsìnyí tàbí ti Ọlọ́run àbí ohun tí ó wu ènìyàn ni mo fẹ́ máa ṣe bí ó bá jẹ́ pé ohun tí ó wu ènìyàn ni mo ń ṣe síbẹ̀ èmi kì í ṣe ìránṣẹ́ Kristi ẹ̀yin ará mo fẹ́ kí ẹ mọ̀ pé ìyìn rere tí mo ń wàásù kì í ṣe láti ọ̀dọ̀ ènìyàn kì í ṣe ọwọ́ ènìyàn ni mo ti gbà á bẹ́ẹ̀ ni kì í ṣe ènìyàn ni ó kọ́ mi Jésù Kristi ni ó fi hàn mí nítorí ẹ ti gbúròó ìwà mi látijọ́ nígbà tí mo wà nínú ẹ̀sìn ti Júù pé mò ń fìtínà ìjọ Ọlọ́run ju bí ó ti yẹ lọ. Mo sa gbogbo ipá mi láti pa á run. Nínú ẹ̀sìn Júù, mo ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ mi nínú orílẹ̀-èdè mi yọ. Mo ní ìtara ré kọjá ààlà nínú àṣà ìbílẹ̀ àwọn baba ńlá mi. Ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run, tí ó ti yà mí sọ́tọ̀ láti inú ìyá mi, ó fi oore ọ̀fẹ́ rẹ̀ pè mí láti fi ọmọ rẹ̀ hàn nínú mi kí n lè máa wàásù ìyìn rere rẹ̀ láàrin àwọn tí kìí ṣe Júù nígbà tí ó pè mí n kò bá ẹnikẹ́ni gbèrò n kò gòkè lọ sí Jerusalem sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àpọ́stélì síwájú mi ṣùgbọ́n mo lọ sí ilẹ̀ Arábíà láti ibẹ̀ ni mo tún ti padà sí Damasku lẹ́yìn ọdún mẹ́ta ni mo tó gòkè lọ sí Jerusalem láti lọ rí Pétérù mo sì wà lọ́dọ̀ rẹ̀ fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kò tún sí ọ̀kan nínú àwọn àpọ́stélì yòókù tí mo rí àfi Jákọ́bù arákùnrin Olúwa mo fi Ọlọ́run jẹ́rìí pé kò sí irọ́ nínú ohun tí mò ń kọ sí yín yìí lẹ́yìn náà mo lọ sí agbègbè Síríà àti ti Silisia àwọn ìjọ Kristi tí ó wà ní Jùdíà kò mọ̀ mí sójú ṣùgbọ́n wọ́n ń gbọ́ pé ẹni tí ó ti ń fi ìtì náà wa tẹ́lẹ̀ rí ti ń wàásù ìhìnrere ìgbàgbọ́ tí ó fẹ́ parun nígbà kan rí wọ́n bá yin Ọlọ́run lógo nítorí mi